ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó gbilẹ̀ a ó kà láti inú ìwé Jémísì orí kìíní ẹsẹ̀ ìkẹẹ̀dógún ó kà báyìí pé nígbà tí ìfẹ́kùfẹ́ bá lóyún á bí ẹ̀ṣẹ̀ nígbà tí ẹ̀ṣẹ̀ bá gbilẹ̀ tán á bí ikú. fún ìwọ̀n bíi ọdún mẹ́ta àti ààbọ̀ ni Júdásì Ìsíkáríọ̀tì fi wà pẹ̀lú Jésù ní gbogbo àwọn ọdún wọ̀nyí ó ń ṣe ìfẹ́kùfẹ́ sí owó. Si bíbélì sọ wípé ní ìgbà mìíràn a tilẹ̀ ran ara rẹ̀ lọ́wọ́ nípa mímú owó láti inú àpò. ṣùgbọ́n nígbà tí owó tó wà nínú àpò tán èṣù bẹ̀rẹ̀ sí ní fún ní ọ̀nà eléyìí tí ó lè gbà láti rí owó púpọ̀ ta ọ̀gá rẹ̀ èṣù wí fún kẹ́lẹ́kẹ́lẹ́ Judas Iscariot ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ gẹ́gẹ́ bí ìwé Matthew orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrìnlélógún ṣe jẹ́ kó yé wa. kọ́ bí a ṣe ń fi ìfẹ́ ara ẹni sí abẹ́ àkóso ṣùgbọ́n tí ìfẹ́ ara rẹ bá gbilẹ̀ tán tí ó sì ti bí ẹ̀ṣẹ̀ má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó máa dàgbà lọ ṣùgbọ́n nígbà tí a bá fi àyè gba ẹ̀ṣẹ̀ láti máa gbilẹ̀ aṣọ èso ikú gẹ́gẹ́ bí ìwé róòmù orí kẹjọ ẹsẹ̀ kẹta láti fi yé wa tí o bá kọ̀ láti jẹ́wọ́ àti láti kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ ṣùgbọ́n tí o ń daṣọ bò ó tí o sì ń jẹ́ kí ó gbilẹ̀ o kò lè rí àánú ọlọ́run gbà ìwé yìí túmọ̀ sí wípé a ó dá ọ lẹ́jọ́ a ó sì dá ọ lẹ́bi nítorí wípé àánú ló ń ṣògo lórí ìdájọ́ gẹ́gẹ́ bí ìwé Jémísì oríkejì ẹsẹ̀ kẹta láti fi yé wa. nígbà tí o bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí o sì ti kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ fojúléde fún àwọn ìfẹ́kúfẹ̀ẹ́ tí ó ń bí ẹ̀ṣẹ̀ yìí nígbà náà ní gbogbo ìgbà àti pẹ̀lú ipá já ìjàkadì pẹ̀lú àwọn ìfẹ́kúfẹ́ yìí ní inú àdúrà nípa lílo àwọn ọ̀rọ̀ Ọlọ́run tí ó tọ́ títí tí oore ọ̀fẹ́ láti lè tẹrí ìfẹ́kúfẹ́ yìí ba máa lọ sínú ayé lónìí kí o máa mọ̀ wípé kíkọ́ láti tẹrí ìfẹ́kúfẹ́ ara ẹni ba sí abẹ́ òdodo Ọlọ́run ni àṣírí láti gbé ìgbé ayé tí ó borí ẹ̀ṣẹ̀ àdúrà jésù olúwa ràn mí gbé àṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ àmín. ǹjẹ́ ò ń gbọ́ mi lónìí yìí o sì tí ì fi ayé rẹ fún jésù ó yẹ kí o mọ̀ wípé láì tí ì fi ayé rẹ fún jésù láì tí ì jọ̀wọ́ ayé rẹ fún kò sí bí o ṣe lè di lórí ẹ̀ṣẹ̀ pé ṣe ni ara kì í sì ṣe ohun tí ẹ̀mí fẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀mí ń ṣe lòdì sí ara ìgbésẹ̀ àkọ́kọ́ láti lè borí ẹ̀ṣẹ̀ ni láti fi ayé rẹ fún Jésù kí o bá lè di ẹni ẹ̀mí nígbà náà ni ẹ̀mí Ọlọ́run yóò lè ràn ọ́ lọ́wọ́ láti di aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ ǹjẹ́ ò ń gbọ́ mi ò fẹ́ fi ayé rẹ fún Jésù ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ nípa sísọ àwọn ohun tí màá sọ nísinsìnyí tẹ̀lé mi wí báyìí pé Jésù Olúwa mo dúpẹ́ nítorí ikú rẹ lórí igi àgbélébù mo dúpẹ́ pé o wá sáyé yìí láti ta ẹ̀jẹ̀ rẹ sílẹ̀ nítorí tèmi lónìí yìí mo gbàgbọ́ nínú iṣẹ́ rẹ lórí igi àgbélébò àti ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ fún ìràpadà ọkàn mi jésù olúwa wọ inú ayé mi wá máa ṣàkóso ayé mi máa bá mi gbé jẹ́ kí a sí ní ti ọwọ́ ẹ̀mí rẹ darí mi jẹ́ kí ipá ẹ̀ṣẹ̀ àti ẹran ara kí ó dópin lórí ayé mi àmín tí o bá gba àdúrà yìí tẹ̀lé mi mo kí ọ káàbọ̀ sí inú ilé ọlọ́run ó ti di ọmọ ọlọ́run a rọ̀ ọ́ a sì ń gbà ọ́ níyànjú pé kí o wá ìjọ ọlọ́run eléyìí tí ó gba bíbélì gbọ́ tí ó bá wà ní agbègbè rẹ ìdarapọ̀ mọ́ wọn. o lè kàn sí nípa àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a ó kà jáde lópin ẹ̀kọ́ yìí àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan lónìí a ó kà láti ìwé lúùkù orí ìkẹtàlélógún àti orí ìkẹrìnlélógún luke twenty three and twenty four ẹ máa bá wa kà lọ. lúùkù orí kẹtàlélógún ní gbogbo àwùjọ bá dìde wọ́n fa jésù lọ sọ́dọ̀ pílátù wọ́n bá bẹ̀rẹ̀ sí fi ẹ̀sùn kàn án pé. a rí i pé ńṣe ni ọkùnrin yìí ń ba ìlú jẹ́ ó ní kí àwọn ènìyàn má san owó orí ó tún pe ara rẹ̀ ní mẹ̀sáyà ọba. pílátù bá bi í pé. ṣé ìwọ ni ọba àwọn júù. ó dá a lóhùn pé. o ti fi ẹnu ara rẹ wí. pílátù wá sọ fún àwọn olórí àlùfáà àti àwọn ènìyàn pé èmi kò rí àìdára kan tí ọkùnrin yìí ṣe. ṣùgbọ́n wọ́n túbọ̀ tẹnumọ́ ẹ̀sùn wọn pé. ó ń fi ẹ̀kọ́ rẹ̀ da àwọn ènìyàn rú Gálílì ni ó ti kọ́ bẹ̀rẹ̀ ó ti dé gbogbo Jùdíà níhìn-ín nísinsìnyí. nígbà tí Pílátù gbọ́ èyí ó béèrè bí ará Gálílì bá ní Jésù nígbà tí wọ́n sọ fún un pé lábẹ́ àṣẹ Ẹ́rọ́dù ni ó wà ó rán an sí Ẹ́rọ́dù nítorí pé Ẹ́rọ́dù náà kúkú wà ní Jerúsálẹ́mù ní àkókò náà nígbà tí Hẹ́rọ́dù rí Jésù inú rẹ̀ dùn púpọ̀ nítorí ó ti pẹ́ tí ó ti fẹ́ rí nítorí ìró rẹ̀ tí ó ti ń gbọ́ ó ń retí pé kí Jésù ṣe iṣẹ́ ìyanu lójú òun ó bi Jésù ní ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ṣùgbọ́n Jésù kò dá a lóhùn rárá àwọn olórí àlùfáà àti àwọn amòfin dúró níbẹ̀ wọ́n ń tẹnu mọ́ ẹ̀sùn tí wọ́n fi kàn án Hẹ́rọ́dù àti àwọn ọmọ ogun rẹ̀ ń kẹ́gàn rẹ̀ wọ́n fi ń ṣe ẹlẹ́yà wọ́n gbé ẹ̀wù dáradára kan wọ̀ ọ́ Hẹ́rọ́dù bá tún fi ránṣẹ́ padà sí Pílátù ní ọjọ́ náà Hẹ́rọ́dù àti Pílátù di ọ̀rẹ́ ara wọn nítorí tẹ́lẹ̀ rí ọ̀tá ni wọ́n ń bá ara wọn ṣe. Pílátù bá pe àwọn olórí àlùfáà àti àwọn ìjòyè àti àwọn ènìyàn jọ ó sọ fún wọn pé. ẹ fa ọkùnrin yìí wá sọ́dọ̀ mi bí ẹni tí ó ń ba ìlú jẹ́ lójú yín ni mo wádìí ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ tí n kò sì rí àìdára kan tí ó ṣe nínú gbogbo ẹ̀sùn tí ẹ fi kàn án ẹrọdù náà kò yí nǹkan kan wí sí i nítorí ṣe ni ó tún dá padà sí wa ó dájú pé ọkùnrin yìí kò ṣe nǹkan kan tí ó fi yẹ kí a dá a lẹ́bi nítorí náà nítorí náà nígbà tí a bá ti nà tán n ó dá sílẹ̀. nítorí ó ní láti dá ẹlẹ́wọ̀n kan sílẹ̀ fún wọn ní àkókò àjọ̀dún ṣùgbọ́n gbogbo wọn bẹ̀rẹ̀ sí í pariwo pé ìwé eléyìí lọ. báràbà ti dá èrò rúkèrúkò sílẹ̀ nínú ìlú ní ìgbà kan ó sì pànìyàn ni wọ́n fi sọ ọ́ sẹ́wọ̀n pílátù tún bá wọn sọ̀rọ̀ ó fẹ́ dá jésù sílẹ̀ ṣùgbọ́n wọ́n kígbe pé ó tún bi wọ́n ní ẹ̀kẹta pé. kí ni nǹkan burúkú tí ó ṣe èmi kò rí ìdí kankan tí ó fi jẹ̀bi ikú nígbà tí mo bá ti nà án tán n ó dà á sílẹ̀. ṣùgbọ́n wọ́n túbọ̀ múra kankan wọ́n ń kígbe pé kí ó kàn án má àgbélébù ohùn wọn bá borí pílátù bá gbà láti ṣe bí wọ́n ti fẹ́ ó dá ẹni tí wọ́n ní àwọn fẹ́ sílẹ̀ ẹni tí wọ́n jù sẹ́wọ̀n nítorí pé ó pànìyàn ó bá fi jésù lé wọn lọ́wọ́ kí wọ́n fi ṣe ohun tí wọ́n bá fẹ́ bí wọ́n ti ń fa jésù lọ wọ́n bá fi ipá mú ọkùnrin kan tí ń jẹ́ símónì ará kírénè tí ó ń ti ìgbèríko kan bọ̀ wọ́n bá gbé àgbélébùú rù ú wọ́n ní kí ó máa rù ú tẹ̀lé jésù lẹ́yìn ọ̀pọ̀ ènìyàn ni ó ń tẹ̀lé jésù pẹ̀lú àwọn obìnrin tí wọ́n ń dárò tí wọ́n ń sunkún nítorí rẹ̀ nígbà tí jésù yí padà sí wọn ó ní. ẹ̀yin ọmọbìnrin jerúsálẹ́mù ẹ má sọkún nítorí tèmi mọ́ ẹ kó ara yín àti ti àwọn ọmọ yín ni kí ẹ máa sun nítorí ọjọ́ ń bọ̀ nígbà tí ẹ ó sọ pé àwọn àgàn tí kò bímọ rí tí wọn kò sì fún ọmọ lọ́mú rí ṣe oríire nígbà náà ni wọn yóò bẹ̀rẹ̀ sí máa sọ fún àwọn òkè ńlá pé ẹ wólùwà wọn ó sì máa sọ fún àwọn òkè kéékèèké pé ẹ bò wá mọ́lẹ̀ nítorí bí ọ̀rọ̀ bá rí báyìí fún igi tútù báwo ni yóò ti rí fún igi gbígbẹ. wọ́n tó ń fa àwọn arúfin méjì kan pẹ̀lú rẹ̀ láti lọ́ọ́ pa wọ́n nígbà tí wọ́n dé ibi tí wọ́n ń pè ní ibi agbárí wọ́n kàn án mọ́ àgbélébù níbẹ̀ pẹ̀lú àwọn arúfin méjì náà ọ̀kan ní ọwọ́ ọ̀tún èkejì ní ọwọ́ òsì jésù ní bàbá dáríjì wọn nítorí wọn kò mọ ohun tí wọ́n ń ṣe. wọ́n pín aṣọ rẹ̀ mọ́ ara wọn lọ́wọ́ wọ́n ṣẹ́ gègé láti mọ èyí tí yóò kan ẹnìkọ̀ọ̀kan wọn àwọn ènìyàn dúró wọ́n ń wòran àwọn ìjòyè ń fi ṣe yẹ̀yẹ́ wọ́n ń sọ pé. kò gba ẹlòmíràn là bá rẹ là ìwọ bá ní mẹsáyà àyànfẹ́ ọlọ́run. àwọn ọmọ ogun náà fi ń ṣe yẹ̀yẹ́ wọ́n fún un ní ọtí pé kí ó mú wọ́n ní. bí ìwọ bá ní ọba àwọn júù gba ara rẹ là. wọ́n kọ àkọlé ẹ̀sùn tí wọ́n fi kàn án sí òkè orí rẹ̀ pé èyí ni ọba àwọn júù. ọ̀kan nínú àwọn arúfin tí wọ́n kàn mọ́ àgbélébù pẹ̀lú rẹ̀ ń sọ ìsọkúsọ pé. ṣe bí ìwọ ni mẹsáyà gba rẹ là kí o sì gba àwa náà là. ṣùgbọ́n èkejì bá a wí ó ní ìwọ yìí o kò bẹ̀rù ọlọ́run ìdájọ́ kan náà ni wọ́n dá fún un bíi tiwa ní tiwa ó tọ́ bẹ́ẹ̀ nítorí èrè iṣẹ́ wa ni à ń jẹ ṣùgbọ́n òun ní tirẹ̀ kò ṣẹ̀ rárá. ó bá sọ fún jésù pé. rántí mi nígbà tí o bá dé inú ìjọba rẹ. jésù bá sọ fún un pé. mo wí fún ọ lónìí yìí ni ìwọ ó wà pẹ̀lú mi ní ọ̀run rere. nígbà tí ó tó bí agogo méjìlá ọ̀sán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 nígbà tí gbogbo àwọn ènìyàn tí wọ́n péjọ tí wọ́n wá wòran bí ohun tí ó ṣẹlẹ̀ níṣe ni wọ́n padà lọ tí wọ́n káwọ́ lérí pẹ̀lú ìbànújẹ́ gbogbo àwọn ojúlùmọ̀ rẹ̀ àti àwọn obìnrin tí wọ́n tẹ̀lé wá láti Gálílì gbogbo wọn dúró lókèèrè wọ́n ń wo gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ ọkùnrin kan wà nínú àwọn ìgbìmọ̀ tí ó ń jẹ́ Jósẹ́fù ó jẹ́ ènìyàn rere àti olódodo òun kò bá wọn lóhùn sí ète tí wọ́n pa àti ohun tí wọ́n ṣe sí Jésù ó jẹ́ ará Arimatia ìlú kan ní Jùdíà ó ń retí ìjọba Ọlọ́run òun ni ó lọ sọ́dọ̀ Pílátù tí ó béèrè òkú Jésù ó sọ òkú náà kalẹ̀ lórí àgbélébùú ó fi aṣọ funfun wé e ó bá tẹ́ sínú ibojì tí wọ́n gbẹ́ sínú àpáta tí wọn kò tí ì òkú sí rí ọjọ́ náà jẹ́ ọjọ́ ìpalẹ̀mọ́ ọjọ́ ìsinmi fẹ́rẹ̀ bẹ̀rẹ̀ àwọn obìnrin tí wọ́n bá Jésù wá láti Gálílì tẹ̀lé Jósẹ́fù yìí wọ́n ṣe àkíyèsí ibojì náà àti bí a ṣe tẹ́ òkú Jésù sínú rẹ̀ wọ́n bá padà lọ láti lọ tọ́jú tùràrí olóòórùn dídùn àti ìpara tí wọ́n fi ń tọ́jú òkú ní ọjọ́ ìsinmi wọ́n sinmi gẹ́gẹ́ bí òfin ti wí. Lúùkù orí kẹrìnlélógún ní kùtùkùtù òwúrọ̀ ọjọ́ kìnínní ọ̀sẹ̀ wọ́n wá sí ibojì wọ́n mú òróró olóòórùn dídùn tí wọ́n ti tọ́jú lọ́wọ́ wọ́n rí i pé wọ́n ti yí òkúta kúrò ní ẹnu ibojì nígbà tí wọ́n wọ inú ibojì wọn kò rí òkú jésù olúwa bí wọ́n ti dúró tí wọn kò mọ ohun tí wọn yóò ṣe bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin méjì kan bá yọ sí wọn wọ́n wọ aṣọ dídán ẹ̀rù bà àwọn obìnrin náà wọ́n bá dojú bolẹ̀ àwọn ọkùnrin náà wá bi wọ́n pé. kí ló dé tí ẹ fi ń wá alààyè láàrin àwọn òkú kò sì níhìn ó ti jí dìde ẹ rántí bí ó ti sọ fún yín nígbà tí ó wà ní Gálílì pé dandan ni kí a fi ọmọ ènìyàn lé àwọn ènìyàn burúkú lọ́wọ́ kí wọ́n kàn án má àgbélébù àti pé kí ó jí dìde ní ọjọ́ kẹta. wọ́n wá rántí ọ̀rọ̀ rẹ̀ wọ́n bá kúrò ní ibojì náà wọ́n padà lọ sọ gbogbo nǹkan tí wọ́n rí fún àwọn ọmọ ẹ̀yìn mọ́kànlá àti gbogbo àwọn yòókù Màríà Magdalene àti Joanna, àti Maria ìyá Jacobu, àti gbogbo àwọn yòókù tí ó bá wọn lọ ni wọ́n sọ nǹkan wọ̀nyí fún àwọn àpòstélì ṣùgbọ́n bí ìsọkúsọ ni gbogbo ọ̀rọ̀ yìí rí létí wọn wọn kò gba ohun tí àwọn obìnrin náà sọ gbọ́ ṣùgbọ́n Pétérù dìde ó sáré lọ sí ibojì náà nígbà tí ó yọjú wo inú rẹ̀ aṣọ funfun tí wọ́n fi wé òkú nìkan ni ó rí ó bá padà sí ilé ẹnu yà sí ohun tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ kan náà àwọn méjì nínú àwọn ọmọ ẹ̀yìn lọ sí abúlé kan tí ó ń jẹ́ Imáúsì ó tó bí ibùsọ̀ méje sí Jerúsálẹ́mù wọ́n ń bá ara wọn jíròrò lórí gbogbo ohun tí ó ṣẹlẹ̀ bí wọ́n ti ń bá ara wọn jíròrò tí wọ́n ń bá ara wọn jiyàn Jésù alára bá súnmọ́ wọn ó ń bá wọn rìn lọ ṣùgbọ́n ó dàbí ẹni pé a dì wọ́n lójú wọn kò mọ̀ pé òun ni ó bá bi wọ́n pé kí ni ẹ̀ ń bá ara yín sọ bí ẹ ti ń rìn bọ̀ kí ló dé tí ojú yín fi rẹ̀wẹ̀sì bẹ́ẹ̀. ọ̀kan nínú wọn tí ń jẹ́ kílópàsì dá a lóhùn pé. ṣé àlejò ni ọ́ ní Jerúsálẹ́mù ni tí o kò fi mọ ohun tí ó ṣẹlẹ̀ níbẹ̀ ní àárín bí ọjọ́ mélòó kan yìí. Jésù bá bi í pé. bíi kí ni. wọ́n dá a lóhùn pé. àwọn ohun tí ó ṣẹlẹ̀ sí Jésù ará Násárẹ́tì ni wòlíì ni iṣẹ́ rẹ̀ àti ọ̀rọ̀ rẹ̀ sì fi agbára hàn níwájú ọlọ́run àti gbogbo ènìyàn ṣùgbọ́n àwọn olórí àlùfáà àti àwọn ìjòyè wá fà á fún ìdájọ́ ikú wọ́n bá kàn án mọ́ àgbélébùú òun ni àwa ti ń retí pé yóò fún Ísírẹ́lì ní òmìnira àti pé ju gbogbo rẹ̀ lọ ọjọ́ kẹta nìyí tí gbogbo rẹ̀ ti ṣẹlẹ̀. ṣùgbọ́n àwọn obìnrin kan láàrin wa sọ ohun tí ó yà wá lẹ́nu wọ́n jí lọ sí ibojì wọn kò rí òkú rẹ̀ wọ́n wá ń sọ pé àwọn rí àwọn áńgẹ́lì tí wọ́n sọ pé ó ti wà láàyè ni àwọn kan nínú wa bá lọ sí ibojì wọ́n bá gbogbo nǹkan bí àwọn obìnrin ti wí ṣùgbọ́n wọn kò rí òun alára. ni jésù bá dá wọn lóhùn pé. ẹ̀yin aláìmọye wọ̀nyí ẹ lọ́ra púpọ̀ láti gba ọ̀rọ̀ tí àwọn wòlíì ti sọ dandan ni pé kí mẹ̀sáyà jìyà kí ó tó bọ́ sínú ògo rẹ̀ Jésù wá bẹ̀rẹ̀ sí túmọ̀ gbogbo àkọsílẹ̀ nípa ara rẹ̀ fún wọn ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìwé Mósè títí dé gbogbo ìwé àwọn wòlíì nígbà tí wọ́n súnmọ́ abúlé tí wọ́n ń lọ Jésù ṣe bí ẹni pé ó fẹ́ máa bá ìrìn àjò rẹ̀ lọ ṣùgbọ́n wọ́n bẹ̀ ẹ́ púpọ̀ pé. dúró lọ́dọ̀ wa ọjọ́ ti lọ ilẹ̀ ti ṣú. ni ó bá bá wọn wọlé ó dúró lọ́dọ̀ wọn nígbà tí ó ń bá wọn jẹun ó mú búrẹ́dì ó súre sí i ó bù ú ó bá fi fún wọn ojú wọn bá là wọ́n wá mọ̀ pé jésù ni ó bá ara mọ́ wọn lójú wọ́n wá ń bá ara wọn sọ pé. ọ̀rọ̀ rẹ̀ mú wa lọ́kàn bí ó ti ń bá wa sọ̀rọ̀ lọ́nà àti bí ó ti ń túmọ̀ ìwé mímọ́ fún wa. wọ́n bá dìde lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n padà lọ sí jerúsálẹ́mù wọ́n bá àwọn ọmọ ẹ̀yìn mọ́kànlá àti àwọn tí ó wà pẹ̀lú wọn níbi tí wọ́n péjọ sí àwọn ni wọ́n wá sọ fún wọn pé olúwa ti jí dèdè ní tòótọ́ ó ti fara hàn sí móòlì. ni àwọn náà wá ròyìn ìrírí wọn ní ojú ọ̀nà àti bí wọ́n ti ṣe mọ̀ ọ́n nígbà tí ó bu búrẹ́dì bí wọ́n ti ń sọ àwọn nǹkan wọ̀nyí lọ́wọ́ jésù alára dúró láàrin wọn ó ní. àlàáfíà fún yín. wọ́n ta gìrì ẹ̀rù bà wọ́n wọ́n ṣe bí iwin ni ṣùgbọ́n ó ní. kí ni ń bà yín lẹ́rù kí ni ó mú iyèméjì wá sí ọkàn yín ẹ wo ọwọ́ mi àti ẹsẹ̀ mi kí ẹ rí i pé èmi gan-an ni ẹ fọwọ́ kàn mí kí ẹ rí i nítorí n kò ní ẹran ara àti egungun bí ẹ ti rí i pé mo ní. nígbà tí ó wí báyìí tán ó fi ọwọ́ rẹ̀ àti ẹsẹ̀ rẹ̀ hàn wọ́n nígbà tí wọn kò gbàgbọ́ síbẹ̀ nítorí pé ó yà wọ́n lẹ́nu àti pé wọn kò rí bí ó ti ṣe lè rí bẹ́ẹ̀ ó bi wọn pé. ṣé ẹ ní nǹkan jíjẹ níhìn-ín. wọ́n bá bù nínú ẹja dídé fún un ó bá gbà á ó jẹ́ lójú wọn ó bá sọ fún wọn pé. ọ̀rọ̀ tí mo sọ fún yín nígbà tí mo wà lọ́dọ̀ yín nìyí pé dandan ni kí ohun gbogbo tí a sọ nípa àmì kí ó ṣẹ gẹ́gẹ́ bí a ti kọ wọ́n sílẹ̀ nínú ìwé òfin Mósè àti nínú ìwé àwọn wòlíì àti nínú ìwé orin Dáfídì. ó bá là wọ́n lóye kí ìwé mímọ́ lè yé wọn ó wá tún sọ fún wọn pé. bẹ́ẹ̀ ni ó wà ní àkọsílẹ̀ pé mẹsẹ́yà gbọ́dọ̀ jìyà kí ó sì jí dìde kúrò nínú òkú ní ọjọ́ kẹta àti pé ní orúkọ rẹ̀ kí a máa wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ ní gbogbo orílẹ̀-èdè ohun tí ó bẹ̀rẹ̀ láti Jerúsálẹ́mù ẹ̀yin ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí n ó rán ẹ̀bùn tí bàbá mi ṣe ìlérí sí orí yín ṣùgbọ́n ẹ dúró nínú ìlú yìí títí agbára láti òkè wá yóò fi sọ̀kalẹ̀ sórí yín. Jésù bá kó wọn jáde lọ sí Bẹ́tánì ó gbé ọwọ́ rẹ̀ sókè ó súre fún wọn bí ó ti ń súre fún wọn bẹ́ẹ̀ ni ó ń gòkè lọ kúrò lọ́dọ̀ wọn ni a bá fi gbé e lọ sí ọ̀run àwọn ọmọ ẹ̀yìn júbà rẹ̀ wọ́n bá fi ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ padà lọ sí Jerúsálẹ́mù inú tẹ́ḿpìlì ni wọ́n ń wà nígbà gbogbo tí wọ́n ń fi ìyìn fún Ọlọ́run. ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ Ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.